tàbá wo nípa ti ẹ̀ka múlòdùn láti ibi ọdún díẹ̀ sẹ́yìn láti rí pé ìdàgbàsókè ti ń débà pàápàá tàbá sì wò pé ó jẹ́ ẹ̀ka tó yẹ pé àwọn èèyàn ń ronú àròjinlẹ̀ láti mú ohun kan àti ohun méjì papọ̀ tàbá ti wò pé ìgbéga àti tẹ̀síwájú ti débà pàápàá nípa tó ń kóbá ti ẹ̀ka ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tàbá ti ẹ̀ka èyí tí ó ṣe gbòógì jọ tí mo bá ń ṣe ṣó mo rí pé lákòókò tàbá ń ṣe ṣó yìí ó máa tún jẹ́ ọ̀nà láti túbọ̀ ṣe ìgbélárugẹ pàápàá àwọn àyè ìgbafẹ́ fún àwọn ènìyàn láti wá láti orílẹ̀-èdè kan wá sí orílẹ̀-èdè yìí tá bá wò lákòókò December máa rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣe show tá máa rí pé àwọn èèyàn máa wá láti orílẹ̀-èdè kan àti ìlú kan sí òmíràn pàápàá tá ẹkùn tí orílẹ̀ Nàìjíríà pín sí tí àwọn show náà yóò ti wáyé bí Èkó Benin Ìbàdàn Àbújá Port Harcourt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá dáadáa pé àwọn àwọn ọ̀nà ṣíṣe ṣó ètú jẹ́ ọ̀nà tí àwọn èèyàn fi mọ orílẹ̀-èdè nàìjíríà sí dáadáa tó tún jẹ́ ọ̀nà láti tún mú ètò ọrọ̀ ajé wa gbèrú sí ni. ẹ ṣé ìpèníjà kan lè tún lè wà ju pé àìsí owó bẹ́ẹ̀ ni àìsí owó ló fi bẹ́ẹ̀ máa ń fa ìpèníjà èyí tí ó pọ̀ jù ó jẹ́ ìpèníjà kan gbòógì tí ọ̀pọ̀ èèyàn ń kojú tó bá wo gbogbo ẹ̀ka bó jẹ́ ti ìjọba ni àwọn aládàáni ni wọ́n jẹ́ tẹ́ pé kí ni wọn kò ní ọ̀nà láti pèsè owó fún àwọn ènìyàn tá bá sì wò láìpẹ́ sẹ́yìn àwọn iléeṣẹ́ kan àti àwọn èèyàn kan wọ́n ń gbèrú láti ṣe ìgbéruga owó àti ìpèrú owó fún àwọn ènìyàn tó jẹ́ ọ̀nà láti rí owó láti lè ṣe ohun tí wọ́n fẹ́. ọ̀pọ̀lọpọ̀ ló ní èròǹgbà dáadáa bẹ́ẹ̀ ni ìjọba gbọ́dọ̀ wá sí ẹ̀ka ti àwọn alábẹ́lé láti rí i pé wọ́n ṣe ìgbèrú owó nípa ìpèsè owó fún àwọn ènìyàn. tàbá rí i pé a sì ní àwọn ìpèníjà látàrí pé kò sí owó owó tó tọ́ láti fi ṣe àwọn ohun tó fẹ́ ṣe bíi láti fi shoot musical video ni tàbí láti fi record orin ni tàbí láti fi promote orin ni. a rí i pé tàbá rí gbogbo eléyà pé ó jẹ́ ìpèníjà tí o kò bá jẹ́ nìkan tí ó ní owó lọ́wọ́ tàbí o ò ní ẹni tí ó lè ṣe agbátẹrù rẹ àbí ó jẹ́ iléeṣẹ́ kan tàbí èèyàn kan tó lè ràn ọ́ lọ́wọ́ ó jẹ́ ìpè. ìpèníjà láti lè lọ dáradára bẹ́ẹ̀ ó jẹ́ ìpèníjà tí wọ́n lè rí tí kò bá sí owó ó jẹ́ ìpèníjà láti mú kí iṣẹ́ àbí èrò téèyàn tẹ̀síwájú mo ní ìgbàgbọ́ pé àwa ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà yìí a lè mú ohun gbogbo bọ̀ sí nípò dáradára pàápàá lẹ́ka ti ìjọba mo sọ eléyìí ó jẹ́ ipa tí olúkúlùkù wa gbọ́dọ̀ kó ipa tí ó kan èèyàn kọ̀ọ̀kan wa kì í ṣe àdánìkan ṣe ó kan gbogbo wa láti lè jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú láti jẹ́ kí àyípadà rere kí ó tẹ̀síwájú báwo la ṣe lè ṣe ilé gẹ́gẹ́ bí ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ó nípa tirẹ̀ láti kó bẹ́ẹ̀ ni ó nípa tirẹ̀ láti kó láti lè jẹ́ kí ohun gbogbo tẹ̀síwájú fún orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọ̀kan ṣe wá sọ pé àyípadà bẹ̀rẹ̀ láti rẹ̀ tó bá ní ìpàlà rere dandan ni o gbọ́dọ̀ rí pé àyípadà òun bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiẹ̀ tó ni ìpèníjà ìgbọ́dọ̀ yìí kí ni àyípadà yìí ó gbọ́dọ̀ wá láti ọ̀dọ̀ tiẹ̀ ni pé. olúkúlùkù wa ló ń fẹ́ bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ jà fún àyípadà èyí tí à ń sọ yìí gẹ́gẹ́ bí àwọn bá ṣe sọ pé igi kan kò lè dágbó ṣe ẹ kò ń ṣe nàìjíríà tá à ń gbé yìí kò ń ṣe nàìjíríà èyí tí a fẹ́ gbé bẹ́ẹ̀ ni nàìjíríà èyí tí ó wù wá láti gbé òun ni orílẹ̀ nàìjíríà tí iná ó máa wà déédéé bákan náà ó máa jẹ́ orílẹ̀ nàìjíríà tí omi tó jágere yóò wà ó jẹ́ ètò ìlera yóò wà ọ̀nà tó máa dára yóò máa wà àwọn orílẹ̀ àwọn olórí wa kí wọ́n ní ọ̀nà láti rí dájú pé wọ́n ṣe ìgbàtẹ̀rù agbátẹrù wa ẹ tá a bá ní àforílẹ̀ nàìjíríà èyí tí àwọn olórí wa tí wọ́n ní ọpọlọ dáadáa èyí tí wọ́n lè kí ni sí wọ́n ti lè ní ìran ọjọ́ iwájú fún àwọn ọ̀dọ́ mo fẹ́ orílẹ̀ nàìjíríà tẹ́ pé tí kò jámọ́ kankan ó lè di ènìyàn ńlá òun ni àfojúsùn mi orílẹ̀-èdè nàìjíríà tuntun èyí tí mo fẹ́ orúkọ mi ni Jim Donnett mo dúró pẹ̀lú ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà.